pẹ́ṣà tó rádà obìnrin wọ́n ní sí tọ́rọ̀ wọ́n ní sí help us advise the brother ẹgbọ́ èèyàn ọkùnrin máa gbọ́ ò wọ́n ká advise ara wa our husband wọ́n regarding watching videos in secondly on their phone instead of paying attention to their wife. That is one advice for Mustafa and brothers regarding watching videos incessantly on their phone instead of paying attention to their wife. The phone has become a fitna and the biggest driver in our home. What is that phone? Ọ̀nà lẹ́yìn ẹ̀kọ́ èyí bẹ́ẹ̀ ni ọlọ́run ó tún lè wá ṣe ẹ̀dá tó lè jẹ́ káfíà ní oṣù ní ọ̀tẹ̀ ní ìwé i general problem ọlọ́dọ̀ but tọ́rọ̀ wà lára tó lè bẹ àtúnṣọ́nù ọlọ́run ó tún lè wá ṣe náà so téèyàn bá jẹ èèyàn lówó pọ̀ lọ́kàn rẹ̀ ó kẹ̀kan di pé òun fi bùn tó ní láti sọ fún un. bá ti pé lọ́kàn rẹ̀ lóòótọ́ ó ti mú ó dá kó sọ ẹnu ó dá kó sọ ẹgbùn ọ̀dọ́ mo ní tó fi lọ́kàn rẹ̀ lóòótọ́ lọ́kàn rẹ̀ lóòótọ́ kọ́sìgbà mí ìjẹ́ pé pé tó wà lọ́kàn yẹn ni pé yóò lè rówó sa pé mi ò fọkàn sí i mọ́ ẹ̀gbọ́n mi ò fọkàn sí i mọ́ ò sí pé mo gùn o ẹ̀gbọ́n mi tàbí ìgbésẹ̀ yẹn bá mọ́ ọmọ ọ̀gbìn sọ̀rọ̀ ẹ̀ mi ò gùn ọdẹ ọmọ mọ̀ pé zero mo kà á sí tó fi lóòótọ́ lọ́kàn èèyàn bá ti ó da sí ẹni ìfọ́mù tí wọ́n fi ń fi ìfọ́mù ẹni tó bá jẹ́ èèyàn lówó tó wájú ọmọ lóàbí yóò sì máa wà lọ́kàn yóò máa wà lọ́kàn rẹ̀ ó lè ní àwọn kan tó fẹ́ fowó ṣe á máa gbìyànjú pé á ah, lágbájá àwọn jẹ lágbájá lówó tó bá fẹ́ kan mọ̀ wípé ẹni ti bùn sí àwọn kọ́kàn rẹ̀ ó papọ̀ sí ìkànnì ó yẹ sàdó àfẹ́ni bí ó fún tó téèyàn bá mọ̀ péyàn sílẹ̀ tó àwọn tó ẹgbẹ́ yẹn kàn sí ọkàn ni torí pé kò ní sọ ilé bọ̀ tó bá yọ mi ò sá ọ̀ lè sí ìfẹ́ báyìí àwọn ó dáa téèyàn sọ kàn tó dàtí ẹni ẹnu lè kọ kàn fún ẹ àdáadáa lè fẹ́ ṣe fún lẹ́yìn ìṣàdúrà fún mi hmm? kí ni ìdíyà téèyàn tí ó nílẹ̀ àkọ́kọ́ tẹ́ ọkọ́ mọ́ nìyí ọlọ́run bá ti fún wa ní kúrò nígbà tí ń sọ̀rọ̀ àwọn obìnrin ọlọ́run wà nílẹ̀ zébúnà dípò mọ́lù nínà láàájú àwọn obìnrin fọmọ ó jẹ́ jábọ̀ kìmáàrù hmm? kìmáàrù níbi lágbáwá omi nù bìfọ́ òwà nǹkan tí yàn ti kọ́ bá wọlé kìmáàrù ní jẹ́ kìmáàrù tí ó bá kọ́ bá wọlé. gbogbo tó wù kẹ́lẹ̀ pé ó gbọ́dọ̀ kọ́bọ̀ orí kó tó wá pé yóò wá kan bò mí tí ò bá tí nǹkan ò tí ìsìnmọ́ ò bá kọ́bọ̀ orí kẹ̀kẹ́ sí máa tó tó fi hàn pé orí yẹn gbọ́dọ̀ wà kọ́bá ni ọ̀rọ̀ ń Malaysia àwọn sọ́là kan wà Malaysia tó ń mẹ́tí wọ́n sálàyé ẹ̀sìn wípé ọ̀sọ̀ wípé à ah, kí ló sọ fún kúmí ìná kọ́kọ́ òní rẹ̀ já ilé ẹ̀sọ́ ti ní ìlú náà kọ́kọ́ òní ẹ̀ àkóbìnrin ah, rẹ̀ lẹ̀ lọ́dọ̀ ìwò ni ó lọ ìrẹ̀ wa ah, ní wọ́n ní kùránì kan ló ń gbọ́ fún ti ẹ̀dá tó láti gba kùránì kùránì kó kọ́kọ́ òní olùwòlè rí ra ọlọ́run wọlé ìlú náà fi kó mọ́ ìlú ọlọ́run kó mọ́ kó mọ́ ó yẹ fúlóra pè máa kò sí ìkẹta ní jẹ́ pé wọ́n lè sọ ọ̀rọ̀ àti kíkọ́bà omi kókà tó wá sọ nǹkan ní ìtò kọ́bà ẹni kìmá ẹni kìmá obìnrin kìmá tí ó bá kọ́bà orí tètè kìmá láyé máa sọ pé èyí tí tó bá kọ́bà orí wa kọ́bà ojú rẹ̀ hẹ́n àmọ́ orí gbọ́dọ̀ ojú bàbá ìfàkọ́lọ̀ ti mẹ́ṣà kìmá nù kùrán torí ẹ̀ lọ́ọ̀ fi sọ wípé kí wọ́n jẹ́ kí kìmá rù wọn kó kọ́bà àyà wọn ìtàkùn aláàjì ló bèèrè kó kọ́fà àyà kó kọ́fà gbòbí tó ní holt èyí tó mú táyà yìí fi wá bẹ́ẹ̀ òun ni pé àwọn tó ọmọbìnrin àtòjà ilé àná máa ń fi nǹkan sórí bọ̀ táwọn bá ti fi nǹkan sórí tí wọ́n bá rẹ̀ àwọn ó dá sẹ́yìn báwọn ilé àti wọn sẹ́yìn ẹ́ àwọn ilé àná bá ti lo sábẹ̀ ẹ̀yìn ni ó dá àtúnṣe àgbègbè wájú wọn àwáyé lọ́lọ́wọ́ àkọ́kọ́ èyí tóun ní kẹ́ ẹ ṣe torí ẹ̀ bá ti wá kó wá wájú ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn kó béèrè obìnrin gbọ́dọ̀ kọ́ bòrò bá ká fi kùn tẹ́lẹ̀ àgbákò tá a kàn báyìí kọ́lọ́wọ́n bá kó yọ wá òun ní wípé lóòótọ́ àwọn bàbá wa kọ́lọ́wọ́n kò ṣèlè dà tún kọ́lọ́wọ́n kò kẹwọn wọ́n gẹ́ ìtẹ̀síá ah, kákọ́fọ́ orí pákọ́fọ́ orí àwọn èèyàn ti wá gbé orí yẹn sọ́kàn pé ẹ wà ríyàn tó wọ mínísẹ̀tì ẹgbọ́n yóò sì wọ̀já yóò wọ̀já òní pé tó wọ́n bá sàkì sí orí ilẹ̀ kò sí tó wọ́n lè sí ilẹ̀ ẹ́ èèyàn gan báyìí gan ní ṣọ́bẹ̀ lè wọ pátá ẹ́ yóò wá wọ ẹmọ ìjábò kéèkì ọmọ ilé òun yóò wọ̀ jáde fún gbogbo tán ní òṣìṣẹ́ tó gbọ́n sọ gbogbo sáàmẹ́sọ̀ pé orí òṣìlẹ̀ ìyẹn náà kọ́ kọ́lá wí but ẹnu wá ń tí èèyàn mọ̀ bí òṣìṣọ́ because by the time tí abáfẹ̀ kan sọ nǹkan tó wà ní orí fáwọn èèyàn

ọwà ní tó sí rí lórí ọlọ́wọ̀ orí ń bá màláìkà ló màláìkà ìfẹ́kọ́ bèèrè sí rí ẹ àbíṣẹ́ lọ́wọ́ sá wọ́n tó ẹgbẹ́ torí bí níbi tí màláìkà náà sókè rẹ̀ ọjọ́ bá ní òfin òfin ń kọ́ kò rí ẹ̀yìn ìbínú ọlọ́fẹ̀ kan bẹ tẹ́lẹ̀ kò ní bí màláìkà ẹ̀hìn ó ti àṣọ náà so ṣùgbọ́n àti sọ tó bá sọ fẹ́ lómi ìtàwọn ìjẹ́ kàfẹ́ tó bá ah, ṣẹ́káyọ̀ yẹn náà kó gbogbo ẹ̀ ló tí ó gbọ́nà sọ fún bìnrin tẹ́lẹ̀ pé kó kọ́ bà tán ni ẹgbọ́ ó ti ọ̀tẹ́lẹ̀ ó ti ọwọ́ ilé iṣẹ́ èyí gbọ́dọ̀ ìtó tún wọ kìíní ìtó tún wọ kìíní ìṣẹ̀já náà kọ́ kò bá tọ́ náà tọ́wọ́ àtà fẹ́ẹ̀sì ó ti fi àyálẹ̀ ó ti gbogbo ilé iṣẹ́ mọ̀ ó kàn fẹ́ àfikẹ́ kan lórí yóò kàn lọ kí ẹ̀kan gbé orí iná lọ àṣà ti wà àgbà kò kí màláìka wọn mọ̀ sí pẹ̀lú bàbá ń kọ ò nǹkan sáré kó fi tó ní wọ́n ní kó dà wálẹ̀ nígbà tó sí sọ̀rọ̀ tó fi sórí ní kí kí náà ń pè jùlú ọ̀dọ̀ lánàá jẹ́ lóra ẹ̀ ní jùlú lásìkò tí wáyé báyìí máa tún jẹ́ ìbù sí àpò àrí pọ́kẹ́tì èdè tó ń bèèrè nípínlẹ̀ ètò míì ni anywhere tó bá ti ní opening níbi àtọ̀rọ̀ anywhere tó bá ti lálàkùn níbi àtọ̀ ní jẹ́jẹ́ yìí

kò sí nínú àwa mùsùlùmí fojú kò sí nineteen ti bí mùsùlùmí ti gbọdọ̀ ṣe ẹni tó pé ìjọ tí mùsùlùmí bàbá ti bá mọ̀ látọ̀ mọ̀ kò dùn ẹni tí ń gbára rẹ̀ létí pé mùsùlùmí bàbá ti ń gbára lójú gbára lójú gbára lójú ọkọ̀ ọ̀dà àwọn obìnrin wọ̀ṣà kọ̀ ìjòyú àtẹni tí ń fa jùlúbù rẹ̀ ya tọ̀ ṣé ìtumọ̀ ẹ̀ṣọ́ ẹ̀ tí ń fa kò rẹ̀ ya ni ìtọ́wà bẹ́ẹ̀ bí ilé ìwà ti wà frustrated tó bá àwọn abẹ́sẹ̀ bá fẹ́ ṣò reaction ní mùsùlùmí ibi tó bá ti ní opening ló yíjì àti yàtọ̀ jù ó ní wá ẹgbẹ́ tó bá fẹ́ yàwó ó rọ̀ wá ẹ̀yìn ibi ìyà tó ti open kalẹ̀ ju pé kí wọ́n tó open lọ so ibi tó open bí aṣọ wọ́n pè ní jù yú pé ẹ̀sọ́ ìpé tí mùsùlùmí àwọn wà ṣàkàlù jù yú ibi tásọ̀ ẹ̀ ti open ní ó ti fàáyà wàdá àbìdá ọ̀lẹ́yà tẹ̀fẹ́ lẹ́kùn sí bàbá bàbá àwọn pèpè ìjà ìlíyà tí ìsìláàmù ti abọ́líṣì ní pàdàmà pẹ̀gbé mọ́ òun sórí igbó kíní kan ṣe kíní kan o ẹ̀yà aláàánú òun ṣe kíní kan o òun ṣe kíní kan so tọ́lá ń bá lẹ́sẹ̀ márùn kẹ ti kọ́fà bí tó ókùn níbi aṣọ ní tó include àyà àbí tọ́lá òun ló wà ní kò sí kan lẹ́yìn àǹtí ilẹ̀ ìṣèkẹ́ kékeré náà làwọn obìnrin kọ́ sílẹ̀ àwọn ìyá ọmọ tó tí wọ́n ti gbọ́ yé pé èyàn gbọ́dọ̀ kọ́bọ̀ orí wọ́n wá ń pe orí wọ́n wà wọ pátá fáwọn ọmọ wọn ṣùgbọ́n wọ́n gbé ṣọ̀fá àwọn ọ̀rọ̀ ìjáàbù kan sí lórí anybody tó bá ṣe orí rẹ̀ kalẹ̀ ẹ́ ó ti tako tọ́lọ́wọ́n ọba wí olùpẹ̀sẹ̀ márùn gangan fún ẹni ẹ̀sìn ìwé lọ́gbọ̀n ọba kìí ṣe lórí àdìsá lọ tóbìnrin bá wà nínú ilé rẹ̀ àbúrò ọkọ rẹ̀ kò sí nǹkan kan tó ní kó kọ́bọ̀ ibi táwọn èèyàn ti wá sí gbọ́nù inú ilé òun ẹwà fún lóbìnrin náà kọ́ yóò sàmọ́ di ẹ̀kílà ń gbéyà kílà yìí táwọn olówó yìí kílà máa ń pè yorùbá kílà máa ń pè kíní gẹ́lẹ̀ ẹ̀sẹ̀ sí ìsọ̀ káàbù ó kẹ́ sí gẹ́lẹ̀ ìjà níta so yóò sàgbéṣọ̀ pé agbárí yìí kò gbà ẹ́ sí yóò máa dì máa ilé òrírun dì mí ilé ilé obìnrin lè fi rún lẹ́ kọ́dé èèyàn lè fi rún lẹ́ sí kọ́ á orí èṣe kàkàkà ọ̀rẹ́ tí tó fi màláíkà ló bá fi ń sọ ọlọ́run ọba tó dá màláíkà ni ó máa bu ìpèlú e ọ màláíkà tó kéré níbi ìjọsìn ẹ̀ bá sì kẹsẹ̀ kò sí ilẹ̀ wẹ́dà níta ni ìrọ̀rọ̀ sórí lẹ̀ ọtún wá sàtàṣímẹ́ǹtì máa wọ́n dàgbà kó méjì hmm, kí wá sórí nìkan ni kò má sí ilẹ̀ òhò obìnrin bóòhò bá ti nípa sí náà ló ṣe níbi ìkọ́bà sí kódà kẹ́sìn máa wà fún yes kẹ́sìn máa wà fún inú òwú ẹ̀ náà wọ́n sọ fẹ́ nìkan fún wọn kó bo tán rẹ̀ àtẹ́wó gan náà tẹ́lẹ̀ ìfi ìtàn náà lẹ̀ tẹ́lẹ̀ látọwọ́ aṣọ ìgbọ́n kàtà àdá ogbó ẹ̀rú náà ní ìtọ̀ náà àgbákò bí dẹ́kun wá rí tó bá wà ti pọ̀ dáadáa sẹ́wọ̀n tí kọ́tọ́ fẹ̀ tàwọn náà làwọn bí gbèsè ayé nàìjíríà ti ra báyìí nítorí láti ń kọ́ tẹ́ẹ̀d kọ́tọ́rọ̀ gbogbo ẹ̀ mọ́tò àlòkù aṣọ àlòkù ẹ̀ka àlòkù gbogbo àlòkù ní lẹ́kọ́nọ́mì tiwa gbogbo àwọn aṣọ ṣe ní ti báyìí sẹ́wọ̀n àti táwọn ọmọ kéékèèké àtàwọn ìgbésẹ̀ gbogbo aṣọ tó wọ́n wà fẹ́rẹ́ yóò jọ́ǹpù tó bá jọ́ǹpù yóò fi dodo yóò fi kéèkan lẹ́gbàá yóò ìtòun lóhùn tó fi dàbò tó dàbò tó lẹ́yìn náà nígbà ìgbà tó wọlé bá ń kọ́ kọ́lọ̀ ọ̀rọ̀ tuntun wá sí orí gbọ́dọ̀ wà kọ́ bá pẹ̀lú náà sọ̀rọ̀ ẹni bọ̀ tí o bá ti kọ́ báyìí ẹ̀ṣẹ̀ ńlá ńlá ló ń yapa àṣọ ẹlọ́ ọmọ mi kú yapa àṣọ ẹlọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ tó tuntun wá sí. tọ́ ọlọ́wọ́ bá rán náà bí ṣe àwọn èèyàn àtàwọn àlùjànnú ṣé àwọn àlùjànnú náà fẹ̀ kan ní alkọ́ pẹ̀lú àná wọn ò ní constant health ṣùgbọ́n ànábì máa ń wọ́n máa ń mẹ́ta ànábì from time to time. president ìgbẹ́ tábìlà náà sórí orúkọ pé òun wà pẹ̀lú àmì ìsọ̀kan lẹ́yìn látàjì lóru ìjọ tó mí àwọn àjọ̀nù wọn gbé ń question tó ń béèrè pa. ìjọba ìfowó ayà kò hàn náà lọ́nà méjì ìbẹ̀rẹ̀ lọ́kọ̀ àbálẹ̀ pàṣẹ. قل أوحي إلي أنه سمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحد يقول النبي صلى الله عليه وسلم وين فهم فهو صنع أبوك على الجنوة لسن في القرآن وان ساء إنا سمعنا قرآنا عجبا أدبو قرآن كل جيما أدبو قرآن يهدي إلى الرشد ń tọ́ka sí ibi kan náà wọ̀lá ló ṣíríkà mi rọ́bì náà àhàdà àwọn oníṣẹ́ bọ́sọ́lọ́wọ́n bá ká mẹ́lú bí àbíṣẹ́kù ọlọ́pọ̀tọ́ jù ẹ bá ti wo ìparí sọ́tà àkọ́ wàyí sọ́tà fúnà ilé ìka náà fara mi nàìjí yẹtàkùn al-Qur'an falamma hadaruhu qalu ansitu falamma qudiya wallaw ila qawmin munzirin qalu ya qawmana inna sami'na kitaban unzila min ba'di Musa yahdi ila al وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا برسوله akọnu àwọn ìlú ọ̀pàlùjọ̀nù wá lọ́rọ̀ wà nípa sọ́lá fún gbọ́ kòrán pẹ̀lẹ́mà àbọ̀ lóhùn nígbà tán wítẹ́sì tó ní kòrán kọ́ọ̀lù káùntìtù wọ́n sọ fún àwọn ìlú ìdákẹ́ ìdákẹ́ pẹ̀lẹ́mà kúrò yà bàtọ́sọ́lá parí láti kòrán tán wà láwùjọ lápọ́ọ̀mù ìmú mẹ́rin wọ́n lọ bá wọn jọ wọn lọ kìlọ̀ kilo, wọn pé ah ya kọ́ọ̀mù náà èyí yẹn wa iná tẹ̀mí iná kìtàbà ounzila bimba ní musa agbọ́ọ̀rọ̀ kan agbọ́tíra kan kan sọ̀kalẹ̀ yà nẹ́bí musa tíra náà bá ti gbọ́ yáhadi ilẹ̀ hap wọ ilẹ̀ àkọ̀rẹ́ ìkẹ́ mọ́tò ń tọ́ka àwọn èèyàn tó dòdò àkójú ọ̀nà sí òdòdó torí àwọn tí sáàtìsì ní wọn ń wá tọ́ ibi tẹ́sì tó rí ni pé àwọn àfáà wáfẹ̀ kan wá ní ìyàpá pàpẹ́ sáàwọn àjẹ̀nú náà láwọn òjíṣẹ́ láàrin wọn hmm? àwọn kan ní bẹ́ẹ̀ ni àwọn kan ní lóòzòrò nìkan ni wọ́n ní àwọn tí ó máa ti lọ fún wọn hmm? wọn ò ní rúṣòlù lóòzòrò ni wọ́n ní ìdùnnàkọ́ yìí wà fún ọgbà ó discuss issue in different maybe ọ̀rí ìpínlẹ̀ ìjọba nítorí pé ìjọba tẹ́lẹ̀ lọ́dún lọ́dún sọ̀rọ̀ fún àwọn tí wọ́n wà lọ́wọ́ so Eh, kátẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ pé àwọn kan ní haram ní àwọn kan ní mọ́kúrò ní àwọn kan ní jáyé ní mo lábẹ́ ìfúnlá nǹkan náà gbé lótútù ní wọ́lá àlà ibi tẹ́sì tí mo ní ṣeré ní ká ìjọba ti gbọ́ pé wọ́n ní ṣe láǹfà bẹ̀rẹ̀ mọ́sálà ẹ̀kọ́ máa wo pé kí ni màálù ti fà kí ni wọ́n gbọ́dọ̀ ti converge ìgbọ́dọ̀ ti converge gbogbo opinion ìgbọ́kọ̀ converge ìyọ̀lẹ́sì rẹ̀ opinion kò sí lára àṣà tí Islam ṣe lárúbáwá náà kò sí lọ́lẹ̀ àwọn míì wọ́n ní àbíwájú náà bá ní já ìyíyá àbáwọn náà àwọn groups kan súnmọ́ lárúbáwá so nígbà tí Islam ti fi dé tó fún wa ní kíkà máa fi kíra wa ìrìnkè náà ò fẹ́ ń bẹ̀ kí n tó padà mú ìrìnkè náà bọ́ sáà ní àwọn mùsùlùmí nígbà táwọn tó yẹ ṣe lágbáwá padà wà níjọba ṣùgbọ́n àwọn culture ìgbà tó padà fi máa di bí irú seven years eight hundred years ìjìríyà àwọn tí wọ́n ṣe lárúbáwá ni wọ́n ń rúlù alamislam turkish àwọn mamalik so gbogbo àwọn culture ti táwọn náà nìyẹn ló padà ń dictate ìtàwọn ènìyàn mọ́ bọ́n nígbà tí lárúbáwá lárúbáwá òun wá gbogbo ẹgbẹ́ ìjọba sàwúdì pẹ̀lú òun pẹ́sidẹ́ntì ọ̀sẹ́ni báyìí náà àbí ẹni tó ń sì jẹ́ baálẹ̀ àdúgbò ti wà tí ò rí takọ́lẹ̀ dandan lẹ́gbọ́ òun ní káza àwọn ẹja ìyá fọ́ọ̀mù lọ́wọ́ àwọn ẹni kẹrì gàgàrú àgbà tí òun gangan wá so bá tẹ́bàtẹ́ fọ́ọ̀mù yẹn náà yóò máa wá bí i àkọ́kọ́ nínú gbogbo àwọn wàá pátápátá ẹgbọ́n kọ́ọ̀lù tó wíìkì jù ẹgbà mọ̀ tẹ́fàdọ́wọ́dọ́mọ̀dá kọ́ọ̀lù tó wíìkì jù ní kọ́ọ̀lù gbólóhùn tó sọ wípé kéèyàn tẹ̀kọ́ àrùn ṣírìkù kan ló wíìkì jù lẹ káyọ̀ yẹn kó yes káyọ̀ yẹn kó bọ́sù sí ìdìbẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó sọ́nù jù lọ rẹ̀ ara àtọ́fẹ́ haram ara àtọ́fẹ́ mọ̀kúrò wòlíì so ẹni tó wọ́n bá sọ wípé wọ́n yá já ìṣìlẹ̀kùn láti pé mọ́ta ha fún ẹ̀bí kàlẹ̀ àà ọba ti kó lè ah, wà gba aládá ẹ̀dùn mẹ́rin tó sọ pé bá ẹ̀ kìí ṣe àṣà tó wà lára and ọ̀nà kò sí ara tó kò lọ́gbà aládá ọlọ́wà kan sọ ọ̀rọ̀ tó ti kìí ìgbé gbogbo kàrámọ̀ tẹ́lẹ̀ ṣe yìí àwọn tẹ̀ka ti rí

nítọ́wà náà òwe nù nítọ́wà náà àtànù obìnrin wọ́n ní kó túnlẹ̀ kí ló yọ̀ dọ̀bálẹ̀ fún ọkọkùnrin pé a ah, ah, eléèdìfẹ́ lójú wọ́n rọ̀ pàà lájú àbí ìwọ́ tó lè yọ̀ dọ̀bálẹ̀ fún tó sọ kó dùdú à ló gbé wá fún ọgbẹ́ wà lórí àtó dùdú à tí mo lẹ́ni ti gé e lọ kí lẹ́ni tó ti gé ikú e lónìí lọ e ọ̀kan ìkéjì rí ọgbọ̀gbọ̀gbọ̀rin máa lọ bọ́bí ìmúdọ́jọ́ lọ kọ́ọ̀tù ìṣòwò rẹ̀ àti lọ́yà màṣá nígbà tó bí adájọ́ alájọ́ kọ́ọ̀kọ́ọ̀ ọ̀yá nídájẹ́ ẹ̀ àlàbọ́yà bá yarí pé adájọ́ humiliator humiliator ní kéèyàn rẹ̀ lọ́yà lọ pé humiliation the same lọ́yà tó tó humiliation ní kó kúnlẹ̀ tẹ́bílẹ̀ yòókù bẹ́ẹ̀ tó bá ti pé immigration ló bá jẹ́ kí lọ́ọ̀yà fẹ́ kàn kúnlẹ̀ fún jọ́ọ̀jì tí jọ́ọ̀jì ò lè fi pọ́níṣẹ̀ ìwọ tó wá jọ́ gangan òjọ́ oníkanṣe kìí sàṣèjọ́ ẹ̀ fọ̀tábà ti yọ ṣírí púpọ̀ mi kájí káàlù máa fi yá àti wọn kọ́ ẹ tó bá pè ní jáì náà lè fi mú sàbò àbí tọ̀kí lámà wá ṣe ká máa wá wo situation fẹ́ ẹ̀ bá wọn ìgbà míì bẹ́ẹ̀ tó ṣe pé ẹlòmíì bẹ́ẹ̀ fẹ́ tẹ̀sí but àwọn òbí ẹ̀ ló fẹ́ pa á jọ sọ̀rọ̀ fúnlẹ̀ ẹ má ti rẹ ẹni yẹn sọ pé ṣíríkù ni tí wọ́n fi pa gbogbo ìyá àlùmọ́ ya lára fún tí wọ́n dra jẹ̀ tó wò ní sílẹ̀ tọ̀hún tó gbà tóun náà fi máa lé lórí ẹ̀ bá ń fa ṣíríkù lẹ́ni kí n ṣe ọlọ́ni má tẹ̀lé e. tẹ́yìn bá mọ̀ pé ah, ẹ̀tẹ́ tí wọ́n sọ̀bjẹ́tì òun sí pẹ̀lú ṣe ó kọ́lọ́n bá fi fún ìwé àwọn so gbogbo kí ní ilẹ̀ ìdákọ̀ síra on the other hand àwọn táwọn náà bá tó tó bóyá járe ìdìrí ká má lòrò opinion yẹn níbi táwọn èèyàn bẹ̀ka ti gbà wípé wọ́n ti rí yẹn gbúta bẹ́ẹ̀ kò sọ bẹ̀rẹ̀ nù nígbà tẹ bá dé nìkan táwọn èèyàn bẹ̀ka ti gbọ́ yé bá ah, wọ́n ti yẹn kò sí so káwọn both parties fi máa pa ọkọ̀ débi pé yóò destroy ìkàtà àfẹ́kàn ti duty dáadáa ọlọ́pọ̀ tó lù wá ṣe voting àti casting of vote ṣe tó láwọn ìjọba tí ó ń ṣe àkọ́kọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ló ń sọ yìí táàbá ti sọ̀rọ̀ gọ́bánà ìjọba gọ́bánà ó kọjá ọ̀rọ̀ ẹ̀sìn nìkan tàbí ó kọjọ́ ọ̀rọ̀ tó bá ìta ah, bá fẹ́ ti fẹ̀sìn nìkan nìkan láti lè dá sí governance ní ṣe pẹ̀lú ẹ̀sìn ó sì ní ṣe pẹ̀lú ayé wa ẹgbọ́n ẹni ayé tí wọ́n náà bá mọ̀ pé ó lè àfẹ́ ìrẹ̀ ẹgbọ́n èèyàn lè torí ẹ̀ kí nípa àgbọ̀rọ̀ òfìlẹ̀ iná rẹ̀ òfin àtàwọn ẹ̀mọ́ fẹ́ sọ sọ́rọ̀ pé ẹ̀sìn nìkan ló lè múyàn sí ẹ̀yàn dá sọ́rọ̀ governance àbóṣèlú ayé náà ẹ̀rù ìdájú kí ni mo mé o ní pé káàkiri pé lábájá jẹ́ olórí yàtọ̀ fún pé kó ẹkọ́ bá jẹ́ olórí ẹ̀sìn pé mú ẹ̀sìn ilẹ̀ òun náà ní tó ń pọ̀ tó lé ayé ìmọ̀mọ̀ amadu náà ń bá lọ́rọ̀ ìmọ̀ ọ̀gbà ìmọ̀mọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ní àwọn àwọn èèyàn gbọ́dọ̀ mọ́ wà láìmọ́ lórí pẹ̀lú ìjọba kí ni plus tí máa máa dùn àti ìlẹ̀ ìtàwé tẹ̀tẹ̀ bá gbé máa bá àwọn ìgbọ́dọ̀ wọ́n lórí ẹ̀rọ ìgbà tó lọ́gbà tí ó máa mú fi ọlọ́wọ́ bá tẹ́ ó ní àfàtà ààbò fòkúkù náà bá wá jáde lè ṣé mo lọ rìpọ́tù ọlọ́pàá tí hmm? mo bá lọ rìpọ́tù ọlọ́pàá ẹ̀ sẹ́sọ̀ láti mi ló jalè sẹ́rùn mi ló jalè àbótíjì lè báàbù lórí ìyàwó ṣe bówó mìíràn lè mí àkílẹ̀ ìdí ìsọ pé ánà ah, wọ́n pàpẹ́ pẹ̀lú ẹ̀sìn kọ́ wọ́n ló jàre ẹ̀sílẹ̀ tó lọ sọ́dọ̀ ọlọ́pàá hòkúùkù ní ìjọba náà wà fún hòkúùkù ráì àwọn ènìyàn kódà kéèyàn ní pé pé yóò ti dá síjọba rárá tí ìbá ní sọ̀rọ̀ ẹ̀sìn nìkan kò fẹ́ lókè lóbi náà kò fẹ́ lókè àwọn kàwárí lẹ́yìn ìgbà tí wọ́n pe àríkà bìtọ́ ìpínlẹ̀fà nípa tí wọ́n pe ní pé bèèrè ilé ma kàwárí tí wọ́n já pé pé àríyà náà tó sọ́pọ̀ tẹ̀lé wọ́n sọ wọ́n pariwo ee eh, láhùkùn ilá lílá láhùkùn ilá lílá ẹni wọ́n kọ̀ lé lájà fọ́lọ́ ó ní ìṣùgbọ́ tẹ̀lẹ̀ náà àríwá ẹ̀wà èyí àmọ̀ pípẹ̀ ẹmà tán ní ìsáǹtọ́ ní kèfèrí ni alìjẹ̀kọ́ jẹ́ kèfèrí nǹkan kò lè jó lórí alìwà sọ pé káàkiri ìgbà pé kèfèrí ni làbúdà ìnáàtì mi àmì rẹ̀ àwọn èèyàn gbọdọ̀ ní ìdáṣù bá rí àwọn máa jù wọ́n tó jẹ́ yàn dáadáa àti ìfẹ́ dáadáa pé lọ́tún yóò ṣe kọ́ òní láà leadership kí ni ó ṣe ó ní ọwọ́ adágbọ́dápọ̀ ọ̀gbọ́n mẹ́ta hmm? ó ní àkọ́kọ́ ó ní yá abúlù bí àbí bí alìmọ́mẹ́ ìjó lórí tó ń pẹ́ tọ́bẹ̀ ìmájẹ́mọ́mẹ́ òun lè fẹ̀sẹ̀ jẹ́mẹ́ àbí because olórí náà ni ó sọ pé ní òfin ní òfin pẹ̀tọ́ rẹ̀ wọn ò ní owó mọ́sálásí rẹ̀ wọn sì rìn àtàbí authority gbọdọ̀ wọ̀nyẹ́ sáńsìrù bí alkaafir kèfèrí náà tọ́lọ̀ gbọdọ̀ gbogbo òun náà lè bá lùgbèjà ayé ẹ̀rọ bá ti fẹ́ olórí náà ni ó sì ẹgbọ́ kẹjá nìka tọ̀tọ́ ẹgbẹ́ olórí ẹ̀bá tọ́rọ̀ ìgbé bóyá ó ń jẹ pẹ̀lú ayé yẹn kí ni ẹgbẹ́ wọ̀nyẹ́ sáńsìrù bí alkaafir kèfèrí náà lè ṣe ayé kèfèrí náà lẹ́sìn àmọ́ olórí náà lè gbé kó lè ayé wàlúwàlúwọ̀lọ́wọ̀ bí àjẹ́ tọ́lọ̀ ọ̀hún sì lórí dájú ìpínlẹ̀ ìpínlẹ̀ dédé láìsì tó kálu pẹ́lú gbèsè ayé a lè lò ó kàdùkú so in tí gọ́bánáǹsì ṣe kọjá ọ̀rọ̀ ẹ̀sìn nìkan tó wà rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti tí ìsìláàmù sí ẹ̀wà lẹ́kùnrin ká ṣe tó o bá mọ̀ pé ìwọ bá ní capacity abẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ tó ní capacity tó lè ṣe bẹ́tà ju bí nǹkan ṣe máa lọ. Hmm? ìwọ lè sọ̀pọ̀ tẹ̀ pẹ̀lú àníyàn pé o fẹ́ kó reduce the injury. bọ́dí mọ́tò pé ṣé sábà ti á jẹ kájílọ̀ rí tó wà á kẹ́wọ̀n lóṣù kó rà tó má kẹ́wọ̀n. ẹ̀wọ̀n kó má kẹ́wọ̀n táa bá lè rí lébìdì wáyé táa bá lè rọ́gbà ọlọ́pàá tí ó tẹ̀ sọ pé tọ̀ òun o yóò ní capacity bí káwọn ọlọ́pàá wọn máa gba bribe mọ́ báwo ó tẹ̀lé lọ́rùn tọ̀ ẹgbẹ́ òṣèlú ó ti ó ti kọ́ méjì pa ọ̀rọ̀ pé tó ẹni ká kẹrùn kan bí kọ́ tó rí bribe fẹ́ gbà yàtọ̀ pé ó pàfẹ́ ti fi ṣe ayé wa ẹ̀kọ́ pàfẹ́ tẹ̀sí wa àríyànjú pẹ̀lú bàbá rí ìdílé

nítorí ìjọba nípa rọ̀díyàwó Rasulullahi sallallahu alaihi wa sallam yìí dínìna ànábì ìṣúta Abubakar ó yọ́nú sí ìpẹ́sìn wa ó fi tèmọ́ ń nígbà tó rẹ̀ pé ó máa líìdì wa tẹ́lẹ̀ láti fi ṣúùtì fẹ́sìn wa ápàdá àdàrùdọ́ òlìdù dìánà tẹ́kọ̀ẹ́ lára wá náà wá ṣúùtì náà fúnlé ayé wa ta ẹ̀ẹ̀sìn ní kákírùn wọ́n bí ẹ̀jẹ̀ máa mú níbi ìrún so lẹ́tẹ̀ ẹni kọ́lẹ̀ kára àti ìpé fóònà fẹ́ máa gọ́bà lé ayé wa ẹgbẹ́ ìsọ́ lìdíìnì náà ló pè rún dùnìyàná ló pè ìmámà ẹni tó ga ẹni tó gọba dùnìyàná hmm? so ilé ayé náà wà lójú gọba rán tẹ́sí sí tààbò bọ́t kan ọ̀kan pẹ̀lú bí ibi bá gbà níjọ́sẹ̀ wọ́n wà ní ìkàtúbà ìpínlẹ̀ níjọsìn ọba gbalẹ̀ tó tó bí seventy percent bẹ́ẹ̀ni kan bá lè ten percent kó lé ẹgbọ́n dáadáa ni anybody tó bá ka tíra ẹ̀sìn sẹ́mi àràfíà ọba ẹ̀ ọwọ́ ti lónìí ọwọ́ tí wọ́n ti náà lónìí pẹ̀lú tẹ́wà ti dáwùjọ bẹ́ẹ̀ bá lè ṣe pé tó ti pẹ̀tọ̀ ẹ̀ kò gbọ̀n lórí oko àbùjí ẹ̀rù jíjù àlọ́dà wọn hmm? nígbà tí hajjá tí ìyá lábùgbé wa wá àtúmá tí àjáde wa sọ pé àtúntò ah, tí lẹ́yìn fọ́sí pẹ̀lú ọmọ rẹ̀ ọ̀nà tó ṣe rán pẹ̀lú rẹ̀ hmm? tó ṣe rán pẹ̀lú rẹ̀ tí ó bá náà lò torí torí àdábọ̀ oṣù bẹ́ẹ̀ ló jẹ́ pàdé pàdé ẹ̀yìn ọ̀gbẹ́ ní kọ́tù makara mọ̀dínà àwọn àjáde tó ń jẹ́ ọmọ tẹ́fọ̀ gàtì ẹ̀ ní àmsàtà àlẹ́ ìdùnnìyà ìwọ kò sí pàbílà tó fẹ́ ọba lé ayé ti ẹ̀yẹ́ fún tàbí leadership wà áfẹ́dà àlẹ́ka àfẹ́rọ́ta òun ti gba ọ̀run ti ẹ̀yẹ́ èyí wọ́n ti wọ́n ti pa kò sùn mí àbí bábátá ti tó bí wọ́n lùdìgbò lùdìgbò tó lùdìgbò leadership àbí ayé nìyẹn àdìsí náà mọ̀ so àfẹ́dà àlẹ́ yìí dùnìyà àti kéèyàn wà ní rìáta leadership dúníyà ni àmọ́ dúníyà táà gbẹ́sìn lónìí so for every election ni yóò mọ̀ láwọn issues tó lọ pẹ̀lú hmm? àwọn issues yẹn ó wá lè ní ṣe pẹ̀lú ṣe an interest ní àbá àdé òun náà ti great alimani interest much ìmí ìbẹ̀rẹ̀ bá àwọn àkánúwò ní ẹ̀yìn kan nílé èmi ìbẹ̀rẹ̀ pé ti ẹ̀ẹ̀mì ẹgbọ́n mi bẹ́ẹ̀ bá pẹ́ nìkan bá ń bẹ pé sọ gbogbo náà bá kan lẹ́nu àwọn méjèèjì jẹ́ ó jẹ́ burú tó dé níbi yóò bá mi sọ fún òní fún education yẹn ẹgbọ́n education yẹn láti lè lẹ́fúlà fún gbogbo ẹgbọ́n tó ẹkọ̀ níta ìdúrẹ́ ìdìbò pẹ̀lẹ́ ó gbọ́dọ̀ pé torí pé yóò jẹ́ kẹ̀kẹ́ wọn nìkan ó pàtàkì kọjá àkàtẹ́yàn fi lẹ́ẹ̀ pàtàkì and share anybody tí ó bá ti participate ní nǹkan kan ẹgbọ́n ó kàkà sí fún zero ni ẹgbọ́n mi wọ́n ní wọ́n fẹ́ ṣe interview èèyàn mẹ́wàá wọn fẹ́ mú ìwò wá lọ ṣàfihàn ìgbé rẹ̀ kan gbó rẹ̀ kan sílẹ̀ ẹgbọ́n wọ́n ní ah, èèyàn one million ló apply àmì èèyàn mẹ́wàá wọn fẹ́ mú ìwò wá apply already wọ́n ti ìdájà láwọn ìtẹ̀ zero ìwọ̀n so inú àwọn mẹ́wàá tó ń lò lò kàlẹ́ sílẹ̀ tó bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá ti kó bá fèsì òun náà ní voice kan àbí ìrìnkà tó yìí gbá ó fi lè influence nígbà tó fi kó wá máa ṣe rárá tí ìwà lórí ọ̀gbẹ̀rẹ̀ bí ara ẹ̀ kò ní then àwa mùsùlùmí wá pọ́ ní àwa kan mẹ́rin àwa mùsùlùmí kò ní ṣe rárá àmọ́ máa ń ní fẹ́ẹ̀sì ní ìlú lọ èyí ò lè kan ní ojú ní èyí gbọ́ yìí ìjọba kan gbé ẹ̀wọ́n dìbò ẹ̀wọ́n dìbò lómọ̀ rí àmọ́ ń wọ́ sí rìsọ́ọ̀tì tí everybody bá ti sáàjọ́ ọjọ́ wa lọ kí ni ìjọ́ òun gẹ́gẹ́ fọ́rọ̀ ìjọ́ ìjà wa sáwọn àwọn ọmọdé jùlọ analysis ẹ̀yà gbóná jùlọ ó sì lọ́wọ́ nínú wọ́n yóò mọ̀ sí iṣẹ́ báńkọ̀ tẹ́mọ́ ó wọnú ara wọn kì í ṣe ìṣẹ̀lẹ̀ kan lè rẹ́ fún ọ̀rọ̀ ilé ayé wà rẹ̀ ọ̀rọ̀ ilé ayé pé kò ní ṣe pẹ̀lú ìmí àdídé ìtumọ̀ bàbá wọn yìí ó ní pé ẹ wo dáadáa gbogbo wa ìjọba ní wọ́n fẹ́ dìbò sọ́nà tó mọ̀ pé a kádìdé bí ìjọba tó bá bẹ̀rẹ̀ ti wọlé báyìí gbogbo àwọn títà pátá lè mú ta ni ẹ̀yìn ó ti kí á kí alẹ́ ti máa kọ́ mú gbé ẹwà ọ̀ ẹ má dìbò fún o ẹgbọ́n lábọ́yá rẹ̀ lòkún ní kí ló ń dùn wọn ní ìfẹ́ẹ̀tì ibi ayé rẹ̀ ni sábà fẹ́ sáà

tó ń tẹ́lẹ̀ ìjọba fẹ́ kárí ayé rẹ̀ yóò fi kìrẹ̀ ẹ́ àmọ́gbọ́ bẹ́ẹ̀ kan yóò àpẹẹrẹ ẹ̀sìn wọn lẹ̀ ọ̀gbọ́n láti kọwọ́ sórí wọ́n sí bó ti kọwọ́ bẹ́ẹ̀ làwọn yìí tún náà kàlẹ̀ torí ẹ̀lú gbọ́dọ̀ fi sọ pé kó di general lé ẹ̀ òpínà ara rẹ̀ pé dongo àtẹ́yọ̀ olè ní nílé o ẹ ìwọ́lò fẹ́ bóòjì ọkùnrin ọgbọ́n kọ́dà láwọn sáńgbé náà wà náà fọ́ òfin ìlú gbé náà ní bóòjì ẹgbọ́n mi lẹ́dẹ̀ fọ́kẹ́sì náà ọ̀pọ̀ wọn pé gbóná àjàrí bá àárín gbogbo bóde sàmàtí ṣe nàìjíríà èrò pé bóyá wọn sábà ní kọjá èkó pé wọ́n ní tó bí ní sixty percent pé sixty percent of uh, voting population kò sí àwọn táwọn náà dìbò kìí fẹ́ dìbò kìí dìbò bí lè gbára ni us láti àwọn èèyàn rí so wọ́n náà láwọn èèyàn kàtí wọ́n náà gbọ́dọ̀ rẹ̀ but anybody tó bá ní rí láti gbogbo challenge

ọwá mú ní pàgbà fún àjẹ́rẹ́ra pa ó má dé jọ nù àwọ́ ọ̀dọ́ fún kòbọ́dọ̀ wọlé o ẹ̀yẹ́ tẹ̀sẹ̀ nù igi lè ti tó lè fi mọ̀wẹ́lẹ̀ láti mọ̀ láti ẹ̀fọn wọn lọ tá pọ̀ lórí rẹ̀ bó ṣe rí nù reasons náà ní àlásì ẹgbọ́n tẹ́báwò bá ti wà báyìí nípa kẹ́rin náà gbogbo àwọn wọ́n dá mi láti sọ̀rọ̀ àwọn ọmọ kan ká sọ pé distribution tó wáyé wọn ò bá introduce net funding fún ọ̀gbẹ̀sẹ̀rẹ̀ parí pé lóòn tán bá ń lẹ́nu ká sọ pé bá tẹ̀ka gbọ́ sákìkò pẹ́ wo tí wọ́n ní tọ́ ọ̀hà tọ̀sílẹ̀ ilé ìfọ̀ wa gba net funding ọdún méjì ọdún mẹ́ta ẹ̀gbọ́n kan wá dà kí ló lè sọ pàdé ní ẹ̀rọ ah the best in the best ẹgbẹ́ yìí òun tàbẹ̀lẹ̀ tó dùn náà bọ̀ ẹni bọ̀dì tẹ́bá ti rí èmi ò tí ìpè wọn sọ fẹ́ nìyẹn pé tọ̀ nígbà tẹ́bá ti wọlé mú wọlé rẹ̀ àbílẹ̀ ìsọ pé èmi wọlé rẹ̀ sọ fún pé kí ló mú ìta àbí ọ̀nà ọlọ́gbọ́n ṣe lọ lọ pé kí láti lọ dìbò sí èmi ò àwọn ọlọ́mọdé náà wọlé rẹ̀ ha ọ̀rọ̀ òṣè uh, rẹ̀ ọ̀rọ̀ bọ́bá ìyàtọ̀ ìsọ́mọ́lì ṣẹ́rà àwọn ọmọ yìí kéèyàn jó nǹkan kéèyàn ṣe fún ìyàtọ̀ ibi tí wà láti wà bẹ́ kò ní pé àti àwọn kan sọ iṣẹ́ àpá iṣẹ́ àpá iṣẹ́ àmàjò nǹkan pé àbá àtẹ́lẹ̀ tó máa kó máa díje iná tó ti díje ṣe yóò bá ní. ẹ ẹ sábà wọn sáà díje kẹ́lẹ́ àbá ẹ̀rí ẹ̀ díje báwọ̀ wọ́n bá ní sábà mọ̀ dé ìkànnà yóò tà wọ́n bá ní kò lè kó mọ̀ sáà ìbàdà yóò tà igi ló ń tẹ́ wọ́n lè máa ṣe ẹ̀tọ́ bà wá ṣe tó bá ti bá àwọn kan wá iṣẹ́ tí wọ́n ní bá àmọ́ ń lo kéré ìfò níbi bọ́ àmọ́ ń lo kéré ìfò kéré nǹkan àmọ́ ń lo àkùnkùn ìbí nǹkan iṣẹ́ àwọn nǹkan pẹ̀ kó jẹ́ sí àpá ó bu àpá àfikún ẹgbà pa àpá pẹ̀ kan mọ̀ yóò jogún rẹ̀ ó lè dẹ̀ síbẹ̀ nígbà tí ìlẹ́gbà àpá àga kọjá táwọn ẹgbẹ́ ẹ̀rọ lọ́wọ́ agbárí ni wọ́n agbárí báwo ó jọ àpá lọ àpá lẹ́gbà àpá jù yún lọ so bọ̀ tí ò bá bá ti yọ́ kò mi sí àpá ìgbà láti máa sọ wípé kì í ṣe nǹkan yìí ṣé wọ́n sàn ní ẹgbọ́n mi níjẹ́ ò lẹ gbọ́ káwọn èèyàn ta pa àwọn èèyàn kan tà ní wọ́n níyà kan tà ní orí nípa iṣẹ́ ìṣẹ̀ náà bọ̀ kán láfa òun yóò máa bẹ̀rẹ̀ bíi kágbárí sí kankan wa kódà kágbárí sí ẹ̀gán wúlò fún orí bíbọ́ èèyàn ó ti bá bá wákàtí ó gbọ́ àpapọ̀ but anything tí a bá ti mọ̀ pé bá ti ń ká àǹfààní tí ò sí ṣerúkú bẹ́ẹ̀ tí ò sí kíní àǹfààní bẹ́ẹ̀ táwọn èèyàn sì ti lò láwùjọ yẹn tó ti ń ṣiṣẹ́ tí òye dẹ̀ pé ọkọ̀ ọ̀sìn yẹn ó ti láwọn èèyàn tí yóò máa gbà lọ́dọ̀ gẹ́gbẹ́ wọn náà ti ń láàgùn mu ó náà láàgùn mu àmọ́kọ́ pé ìṣá àfà ni ó mu mọ́ àkáfà àfà fún un yóò yẹ ẹ̀yẹ ẹgbẹ́ pé lóòótọ́ bá ti dábà dì yóò yẹ ẹ̀yẹ kan tó wà lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni kéjì ni pé ó gba pé kó burú mọ́ nǹkan àlàyé wá ní tiwọn láfa lọ wá mú orógbó ọwá ju inú àgbàlá tó gbóná wá dé mọ́lẹ̀ ìgbọ́dọ̀ tó ní gbà wọ́n ní àwọn kọ́ ìlú ìsìlámù ẹgbọ́n fi àjò olóko bá láàrin wọn ni ọ̀rọ̀ pé ìṣiṣẹ́ kò ṣiṣẹ́ kọ́ làwọn ẹ ká mọ̀ ìyàtọ̀ pé òògùn yìí ẹ̀yin máa ń ṣẹ́kọ̀ọ́ kan báyìí àwọn èèyàn sì ti lò ó ọba nìyẹn kò sí àrọ́mú bẹ́ẹ̀ àwọn alágbájá yẹn wọ́n ń ṣe àfá náà ìrọ̀lẹ̀ ìgbà afẹ́kọ́ náà lọ́dẹ̀ rà tó bá níbi wọn bá fà nípa ìwà fún wọn nílé kíw ẹsẹ̀ fún wa fún wọn nílé kíw ọwọ́ àwa gbárí kí ní ẹ̀sán ọ̀sẹ̀ kí ní ẹ̀sán mọ́ nílé kíw ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ibi kíw tẹ̀ ń ké ní lárúbá tẹ̀ ń sọ tẹ́lẹ̀ lárúbáwá náà tó ti lọ́dọ̀ àbíyà náà fún náà ti tún jó agbáyé bọ̀ egypt bá ni sọ ìwọ́ wà ló dé lọ́sára àríyá àríyá ọwá tó mú alágbò mú ọmọ ẹjẹ́ alágbò lè jẹ́ alágbò tó bá ti délẹ̀ sí àárọ̀ ṣùgbọ́n ìyẹn tọ́rọ hàntú hàtù ni wọ́n sọ dé hàntú hàtù ẹ́ tàbílé hàntú hàtù lè ní pé ó pọ̀ nǹkan lẹ̀ ẹgbọ́n mi wẹ́ àdínú àwọn àpá láti sọ yí pé tọ̀ àwọn nǹkan tó bá ṣe é pàbá lè kà àlèkọ́ tàbí fẹ́ ẹ̀kọ́ sínú kan kò wá mú kó tó pé ká sínú omi ṣùgbọ́n ibi tí wàhálà wà ní láwùjọ tiwa àwa ti gbà wípé ìtànpè ní tàdáwà tẹ́mọ̀tí jẹ́ tàdáwà tẹ́mọ̀tí jẹ́ tàdáwà àwọn ìfẹ́pẹ̀ ní ìkì ìgbọ́fẹ́ tẹ́mọ̀tí jẹ́ tàdáwà ìkì sí ní dáwọn abẹ́ kọ gínìyàn kálàmù àti tàdáwà tẹ́mọ̀tí jẹ́ tàdáwà èdè haúsá lẹ́yìn ìgbà tí wọ́n tí wọ́n rí àrẹ́ǹdì èdè lágbọ́ àdàwà hmm? almahbaro mahbaro ni kọ̀ntẹ́nà tí ìwà mẹ́ ìyẹn wà ní àdàwà ẹgbọ́n kan dàwà sọ pé tààkàlẹ̀ ìtàmọ̀ gbótọ̀ haúsá wá pè ní tàwádà ẹ̀wọ́ tàwádà ó kàlá tẹ́yìn tá wá àti dá ó pè ní tàwádà láwùsá pè yóò bá wá pè ní tàdáwá lẹ́yìn ìgbà tí ò bá ka táà kan òun kò sí dáì ó tó fi wá dàwá tún ní ní ordinary ink kò sí ìkẹta tó special báyìí but in táwọn èèyàn ń pè ní àǹtí láwùjọ tiwa ó gbọ́dọ̀ black ink yẹn gangan ló di five hundred tẹ̀wọ́ ti ta ó gbọ́dọ̀ dúdú ink kò sí kankan tó special part. kọ́dà tó bá wà ìsàlẹ̀ tó bá lè dáméjì kidney rẹ̀ mọ́ mu o wọ́n mú kú mu o tó bá ṣe pé nǹkan kan bá ń bẹ kán bá sọ fún ọ pé bóyá lè wúlò láwùjọ kan kò lè ké inú omi iṣẹ́ kan náà ni ó ṣe pẹ̀lú nǹkan tẹ́ ìpọ̀ èyí ò ní special thing kankan tí a dìtún nǹkan tẹ́ kọ́kọ́ kákọ́kọ́ yóò lè kú ẹgbọ́n mi ẹ̀yọ́ ti fẹ́ bá jọ yé dìbò kò ní jọ ọ̀rùn fún lójú rẹ̀ gbà náà tó wá ilé ẹlẹ́jà domi kò sí yàtọ̀ láàrin omi àti ẹ̀rùn lásán lè kò sí special èyí tí wọ́n fi mú nǹkan so òun làwọn tó ń fẹ́ sáà tó kì yóò bá afẹ́ka kọ́ nóòtì yẹn náà tẹ yọ kó kùrìkùrì tẹ bá ti wá yọ kó tẹ bà pé nǹkan tá ń ké tó bá jẹ́ pé àyà kò á ní ọ̀rọ̀ ọlọ́run ni èèyàn náà lè ké láì máa hàn yóò sọ fún a lot of problems ẹ̀tọ́ òun fẹ́ fi ilé yẹn wọlé ti di nǹkan àrọ́mù ní àtàlìjàn lónìí àtàkọ́ pọ̀ mí tí ó pọ̀ torí jẹ́ ìdáhùn ìbá ti fẹ́ sọ̀rọ̀ ìbàdá ó kọ́ lọ́nà làkọ́ lé áyà ẹ̀ wá kọ́ látòjì ẹgbẹ̀gbẹ̀ arúgbó náà haram ní ní àpò bára ẹ̀rẹ́ àti bá dá ọ̀ áyà ẹwà tí a ti rí náà haram náà a ti fi táwọn fún rẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ọlọ́mbá ní é kéèjì lómi tí n sọ pé éǹkì òfẹ́ kan ní nǹkan kan ẹ́ àgbè ìṣètò tí wọ́n á sọ lẹ́nu bọ̀dẹ́ ìbá ti mọ̀ tó bẹ́yà kò ní ìdíje ló ti nǹkan ká sọ́dọ̀ tèmi ẹ̀wọ̀n sọ́dọ̀ tèmi ṣùgbọ́n ẹ̀sẹ̀ tó wà mẹ́rin pé wọ́n fẹ́ sàn ìlà fún ẹ̀ kò ní kó kọ́ lọ́ọ̀dì ṣẹgbọ́n tó wọ́n padà sí sẹ́yìn àti ẹ̀ tó bá ti wá gàrí rẹ̀ àbí yóò tó gàrí rẹ̀ èyí ó ní gàrí ọ̀rí ọpọlọ àti gbogbo pẹ̀lú kí àbáyé ọ̀rọ̀ pínpín láìpẹ́ lára tó bá dẹ̀ sí owó bá ní ẹgbọ́ ó ní ìyà ti mú kankan ó kò tẹ́ kéè ẹ̀yẹ̀ kò yé mi bóòlì mo sẹ́kùn kan gbogbo sẹ́kùn ẹ̀ṣẹ́ kí bí bá gbá lẹ́gbàájú wá jẹ ní àbírùn rán ní owó mọ̀ ájí lọ́gbọ́n ẹ kọ́kọ́ yọ ní ìkìkú ní ìrọ̀wé kí ní òǹkọ́ wà rẹ̀ ní ìkìkú àwọn tó padà tó ń kó wọn tó padà tó ń lo oyin wọn lè wọn sáwọn àkàtọ́ lè kọ́ ìtọ́ ìkàtà máa ń kọ́ bá jẹ́ yàtọ̀ àbọ̀ àwọn àtàn kí ọ́ lè àmọ́ tọ́tọ́ lè lè tó rí àwọn ẹ̀ẹ́dẹ̀gbẹ́ lórí education òṣèlú clear ìmọ̀ òṣèlú kí ni kó ṣe lẹ́yìn ìgbà tó bá ti ṣáà ìwọ̀n tó tó ṣe tán ó ní sùn ó sì bẹ̀rẹ̀ ẹ̀wọ́n tó máa ta àrà ó ti ṣe lókè àkóso gbogbo ẹ̀ ó fẹ́ kàn wá ju ó fi sọ̀rọ̀ ọlọ́run ọba yẹn fún un tó bá fi ìpè nítorí pé tàbí ìjẹ ọlọ́run ọba máa ń pààrọ̀ nígbà kankan ẹ̀rọ ẹ̀ tó kó fẹ́ darí ẹrú rẹ̀ sọ́lẹ̀ ẹni ẹni tí ń ṣẹlẹ̀ tí ó lè yóò ní ìwọ̀n kan wá wòsàn lásán ní kọ́kẹ́ padà bí ó lè wà ọlọ́pàá ìjọ tó yóò ní wòsàn gbà tó ìṣẹ̀ kan wà tó ní báyìí ẹ tó ṣe pé bóyá torí àìsàn tó dé ọmọ ilẹ̀ yìí ó fi wọ́ lọ́wọ́ ọba ó padà wá rí sweetness pé èèyàn súnmọ́ lọ torí àìsàn ọlọ́kùnrin ọlọ́run ọba olùfẹ́ máa fún láyé lálàáfíà ìgbà So tó bá sílẹ̀ òfin kan tó ti kó sọ pẹ̀lú kó ti máa béèrè àwọn oògùn míì náà kò lè ṣe lè kọ́ àlẹ́ ní ìpele wa kò sáì àtàkọ́lọ́ wa kọ́ àlẹ́ àlùkò ní àlìmọ̀ òkùnmọ̀ àlìmọ̀ wọ́n jẹ́ ìlú ìlànà ìjọ ẹ̀dùn máa máa ẹ̀dùn mọ̀ tó wọ́n ti béèrè ìlú ó kò tó lè ní ha but tó ẹlẹ́rìí kó wá ti dé kó ṣe tọ́lọ́run wa ètò ìkàwé láti fi ẹsẹ̀ lẹ́yìn láti fi rọ́pò dáadáa fún ẹ̀sìn ìgbé tó mọ̀ wà lọ́sàn ẹ̀lẹ́gbẹ́ àdìgbò ń gbárù fún gbárù bí i tẹ́lú bóòtù bẹ́ẹ̀ yẹn kan ó sì mọ̀ gba ládàá ni ẹgbọ́n fi tọ́lọ́ tó fi kàwé láti fi ẹsẹ̀ lẹ́yìn láti fi rọ́pò dáadáa fún lọ ẹ̀dáàbò bá ń lọ bá ń lọ wá lẹ́sìn lẹ́yìn tó fi lẹ́sàn ẹni tó bèrè náà bá lè sàrà rẹ̀ tó tó bá lè sàrà àlejò ẹ̀yìn ọ̀tọ̀ òun gírí máa ń gbé òun wọ́n máa ń kọ́ ọ̀gbọ́sọ̀ owó sùn fa akẹ́ṣọ̀ tó o bá ti kọ́ ọ̀gbọ́sọ̀ ẹ̀rí ìgbà yìí tó o bá ti gbà ju bá owó sí ẹ̀ lọ́tọ̀ òun nígbà tó o tó lẹ̀ kánà lè ta fún un àwọn ìjà sọ èyí tó bá wù ọ́ dàáwù kò lọ́ àlàkì wọn ni fi ọlọ́wọ́ wọn ti sábà wọn ni ṣí ti sọ̀bá ti tó bá ti wù ọ́ kò ní lù ó ra ìjọba à máa ra ìjọba ọlọ́ọ̀fà ìjọba oní má sàgbà à bí ìjẹ́ yọ àdúrà ẹ̀fẹ́ ìfọ̀fẹ́ ìwé má wọlé kó mọ́ lọ tàbá ń bẹ lọ́wọ́ ọba pé bá ti ní kọ̀ǹbọ́ṣọ̀ yìí kára àdúrà ti yẹ pé ṣe bí ìṣòkú kí sáà tó wá jẹ́ náà fi má fún un sáàjẹ́ náà mo má sàjọ́ mo fẹ́ ní ìṣúra àjẹ́ náà mo fẹ́ ṣùgbọ́n bá mi jẹ náà wà bá mi kára ní má sí àwọn kan náà mọ̀ fàmú tẹ̀ bá ti ní ìṣàn tó bá ní tó bá tó bá fẹ̀ kàn láìsàn ní stéèkì tó wà stéèkì tó wà ẹ́pẹ́ẹ́kì ọlọ́run ọba mi nígbà àdúrà tó ti ẹ̀yẹ yóò ní ìsìta yóò ti ọrùn pátápátá fọlọ́run ọba dèbúrà náà ọkàn rẹ̀ ó mọ yọ kó bí nǹkan ní àkọlọ irú séèkì wá wà ó náà gàgà náà ní kó bẹ lọ́wọ́ ọba kó má ma àwòsọ́ọ̀sì dídí ọlọ́run ọba fẹ́ lòdì tí ò sì ní séèkì séèkì tó wà yẹ gẹ́gẹ́ ọlọ́run ọba fẹ́ gbọ́ ó fẹ́ kìí ti bàbá àwọn ẹgbẹ́ àwọn ọba àgbàdo ìwọ fúnra ẹni ó sàdó àbúrò lọ. làmọ́jẹ àbíkà ìlà rẹ̀ òbí ìran sáà ń ta lọ bẹ́ẹ̀ máa fẹ́ sá ọ ọ̀rẹ́ náà tó sábọ́. làmọ́jẹ ọ̀làmọ́jẹ àbíkà ìlà rẹ̀ bẹ́ẹ̀ kó wa sọ orí ayé àtọ̀tọ̀ àdìrẹ́ náà kó sọ̀rọ̀ sí ọlọ́run kó sọ̀rọ̀ súnmọ́ náà ẹ̀ ọlọ́run bá lè fún lé ìtọ́jú pa òní ẹ̀rọ tó máa wá ní ìṣẹ̀lẹ̀ tó ní. Ìrọ̀lẹ́ ló kó sáìsì, ló kó sáìsì, ìjẹ̀bù ó kó sáìsì ìjẹ̀bù, àbí ó bẹ̀rẹ̀ ọlọ́run.

the only condition téèyàn fi lè túbá tọ́lọ́wọ́ wò nígbà òun ni èèyàn ti súnmọ́ kú báyìí pé tí ń kó pàpà kú pèsè nǹkan tọ́lọ́ àmọ́ pé ó rẹ̀ ẹ́ ṣe kí èèyàn ọlọ́wọ́ ó gbà tó bá fọ́ kọ́nà ọlọ́wọ́ fẹ́ kẹ́lù mi kan tó tó bá yẹ kó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kó ní stamina ìlú tó túbá sì ń tiẹ́ lé ara orí tọ́lọ̀ fẹ́ ṣe fún náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adétàbí àwọn ọmọ sọ pé ọlọ́run ọba yóò bá bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan máa láti ọ̀gá rẹ̀ tí o bá ti di ọ̀gá ọ̀gá gbọ́dọ̀ ọkè tẹ́lẹ̀ sẹ́gbẹ́ sẹ́gbẹ́ ìbànújẹ́ tí ò sáà mọ̀ mẹ́ta tó lọ pé àṣẹ́lọ náírà tí kèsì pé bẹ́ẹ̀ òfin kápá wọn kí lànà bí bá òsámà wípé pàtípà tọ́sán bí náírà ní ìbò lè tẹ̀sẹ̀ láìlá torí ó ní ìdá máa kọ ọ̀dà àkọta àwùjá ó sọ ọ́ pẹ̀lú mọ́fì pa ọ̀nà ṣáá ẹ̀rùn tó sọ àlà ṣàpàpà àǹfààní tó wọ́n bá gbìyànjú ní àná Eh, èèyàn tó jẹ́ àtúnṣe àbúntẹ́lẹ̀ ṣe sílẹ̀ǹtì tó bá jẹ́ sílẹ̀ǹtì ẹ̀ṣẹ́ mọ́ fáwọn ìgbójà ní àrí ṣe ìgbójà ní ìtumọ̀ àtọ̀ ní àbí káwọn bá ní kọ́ ọ̀nìlẹ̀ ń ṣe bẹ́gbẹ́ òun lè léyìn àwọn àpọ̀jọ́ alẹ́ tó bá wọn ní ọ̀sọ̀ fún ẹgbẹ́ lò tó rí tó ẹgbẹ́ tá bá ní ọ̀sọ́ lè fi ní ìsinmi àwọn òfẹ́ gbọ́rọ̀ lọ́nà àwọn òfẹ́ gbọ́rọ̀ sí ìsọ̀rọ̀ lọ́nà já kan sọ sí ọ́lẹ̀ táàjọ máa ní pẹ̀lú kẹ́míkì bá ti sọ kẹ́míkì bá ti títí sọ fi ti sọ pé ìwádìí ìlàbá lọ́dẹ ìwádìí àmọ́ pé ìwò òní gbọ́rọ̀ lọ́dẹ nínú òfẹ́ pọ̀ nínú òní gbọ́rọ̀ ẹ̀sìn bá sọ̀rọ̀ lọ́nà ìkejì wa nínú òbí ìkẹ́ sáàpù rẹ̀ náà bẹ́ẹ̀ bá ti nílé ìpàdé sáàpù rẹ̀ ní sáàpù ìtara ni ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé yẹn nǹkan máa ń gbé kí wọ́n wíjà àwọn oníkàfẹ́kì mùsíbà ẹ̀gbọ́n tẹ́lẹ̀ gbogbo àtúnṣe ti sọ pé ní màtọ́ka má ti gbé ìdàkẹ́sẹ̀ náà ẹ̀yẹ fún mùsíbà rẹ̀ ẹ̀gbọ́n kódà ìlúmí ìjọba ẹgbẹ́ kọjá lọ́sí tó sọ ní apc wípé ó ní àwọn tó kàn pa láì orí

ìpìlẹ̀ ìpìlẹ̀ náà táwọn náà ń sọ ìpìlẹ̀ àwọn káàkiri tó wù èyí dáadáa ló bàtà yá bẹ́ẹ̀ máa tẹ́lẹ̀ máa gbé ìwòkò sọ́lẹ̀ ní sábà ọ̀rọ̀ ti ti rí ìtẹ̀ ẹ̀rù ní ìtẹ̀ ẹ̀rù kẹ̀kẹ́ sọ so bàbá rẹ̀ ló wá o dápọ̀ ẹ̀ má dọ̀dọ̀ ìka pọ̀ ta ni ọ̀jẹ̀ àwọn tó lè táàkù òun náà ń bẹ̀rẹ̀ pé náà special àwọn náà lẹ̀ ṣùgbọ́n mi tẹ́ta mọ́ ẹ̀ẹ́dì náírà ọ̀kan náà náà lè ṣe lọ́sẹ̀ ìwà tí lè ṣe ìṣe owó ọ̀fẹ́ sẹ́ni ìjọba tẹ̀lé ní wọ́n ti kó kẹ̀ kó bára ẹ̀ tọ́lá ẹni tó mọ̀ lóríyàwó tó sàmù ní tọ́lá mọ̀ lórí ṣé ẹni ni ṣé ó mọ̀ dájọ́ pé kò ń bá sọ tọ́lá nǹkan báyìí ló gbé àbúrò kan fẹ́yàwó gbé sí Yorùbá fẹ́yàwó pé ẹ̀yẹ́ náà bá abínú mọ́kànlẹ̀ wà ọ̀gbà tó bá ti fẹ́ kí iye òfẹ́ tán mọ̀ láì lọ kọ̀ bá àti káwọ́ ọ̀dọ̀ àmọ́káwọ́sì rẹ̀. àmọ́tò tó bá mọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ lápapọ̀ káàkó ni ibẹ̀ tàbí báyìí pẹ̀lú ẹni máa fi pẹ̀lú látọ̀tọ̀ ẹni pẹ̀lú rẹ̀ bí ẹni rẹ̀ lọ pàṣẹ kò ní àwọn ọmọ ọ̀la ìtàlámà àti pé èèyàn pọ̀ sí sálámà kí ni ẹgbẹ́ kí ni yá ni tí ìyá wà lẹ́yìn náà tó bá ti ń gbé tàṣàfẹ́ jù èèyàn sì déédé di tó ti pé tó kà nẹ́ẹ̀sì òun ni àtàlápàdé bẹ́ẹ̀ àtàyà ti dá sàlámà rẹ̀ lọ́jọ́ àti ìwà sàlámà rẹ̀ náà aláìbáyé náà sọ rẹ̀ tí ìyá bá ti ṣe gbígbé ẹ̀rọ kéèyàn parí tó ti sàlámà gbogbo kálukú láti ṣe fẹ́ ìmáàmù ṣe ti ẹ̀ náà wọ́n sáwọn kí gbogbo ojú ọ̀nà sáwọn láti tẹ́ bá ti tẹ́ níbẹ̀ yẹn bá ń fún wọn sáwọn èyí méjì àti ìlú òkú mọ́ ètò bá wọn kó kó kì í sọ̀rọ̀ náà àti àtẹ̀kọ́ kékeré oṣù káṣẹ́ àwọn pẹ̀lú ìmọ̀ bọ́tẹ́ bá ti ti àdéhùn ìfúráàlú màálùkì àrí adágún mọ̀ ní pé Ini ń tẹ̀lé ìwé àdéhùn àwáṣẹ́ mi ìfúráàlú màálùkì afọ ẹ̀ ìfúráàlú màálùkì ọ̀gbìn láti fi fúnra bó padà wá dá àtàlẹ́ pé kò lè rí ìrìn àdáadáa náà ọwá ló wò lè máa wá kẹ́mù lára ẹ̀ pé ilé ló wọ́n ti máa tún bọ̀ kánà ní wa kó wá kẹ́mù láyé ìgbà náfìlà ní ti jẹun ìyẹn náà làwọn afálò lẹ́rìí pé èèyàn lè kí náfìlà ń jẹun nígbà mi. bàbá wa kírun tán ana ti wá sọ bí àrẹ́bí sọ́lá ṣe kírun ọ wá ní àrẹ́bí sọ́lá فلما سلم النبي فلما سلم سلمنا على سلام فهو كان له في توجيه من سلام البرو فيسي في في إمام لا أبدي بطلو ما جمعه كل يجي تشاور به ẹ̀yọ́ tó wà wá ṣàtì máa mọ̀ ṣe máa ń sábà máa ń kó ìta tuntun rẹ̀ lọ tó dà táwọn ìwé ní ti dé mínímọ́ọ̀mù tí wọn. jẹ̀mọ̀tà nígbà àìfẹ́sì máa bá bẹ́ẹ̀ di ìṣúra ọ̀gá àbúrò ó ti mẹ́wàá tó dà tó bá lè di mẹ́ta àdúgbò tó. àìfẹ́sì tí máa bá bẹ́ẹ̀ di kàṣáwó gbogbo sáàdúrà fún sáàdúrà fún sáàdúrà àmọ́ mọ́ mọ́ ti wá àwọn ọmọ àgbákò kan jẹ́ lọ́dún kọ́lá lẹ́yìn owó tíjì lẹ́sẹ̀ sí àwọn àmúlù nǹkan ìrún wọn bẹ́ẹ̀ tàbí ìmọ̀ mọ̀ lọ yóò kọ̀ kọ́ máa ọlọ́wọ́ afọ ibi kọ́kọ́ ṣe ọ̀sọ̀ So, eh, tó ṣe èyí tó mú bẹ́ bí tàbí ọ̀rọ̀ lókun tàbí tó mú ṣáàpì ló mú ilé wà tẹ̀lé ẹgbẹ́ ó fi wá ní ẹ́ ẹ̀wẹ̀ pé gbogbo nílé ìṣẹ́jà ilẹ̀ ìdílé máa dé kò ní ọ̀rọ̀ àbílẹ̀ tó pé lókun náà lọ ẹ̀ẹ́ ìgbọ̀tọ̀ bí mẹ́rin ẹ̀ ìkẹ́ tó wà lẹ́yìn ẹni tó bá gbà mí. ibò tí wàhálà àwọn sàrà màkà kó máa ti rúkù tìbó nìkan ló gbà gbà àfọlá ẹni tí mo ọ àti ìdá máa gbà pé àti ìdá tí mo bá kọ́ ní àgbà ọ̀dà ọlọ́run kó pa òun sáà fi jáde bọ́lá pàṣẹ ìfọ̀kọ́ sáàbì àti ẹ̀yìn ìgbẹ́yìn ṣùgbọ́n tàbí òkùnrin wọ́n sáàbì nígbà tí nígbà tó rí owó tó mú ti tàṣà tó fún sàlátì náà tí ọba tí òun sáà nǹkan bẹ́ẹ̀ ní ẹni ká sọ ẹ kálọ̀ rẹ̀ tó bá lọ owó yẹn o ṣẹ̀kùn ní ṣẹ́ṣẹ́ yìí ẹ má dàgbà dà lóru so ẹ àwọn òbí àná sọ̀rọ̀ náà àti sàdọ̀ ọ̀hún ni wọ́n ti fẹ́ mi àkọ́kọ́ kẹ́rin ṣùkú ní àwọn ṣe kẹ́rin sọ̀rọ̀ في الإعلان والتوضيح لما ذكر التعريف àwọn oníṣòwò níbi ìbáṣe tóbi tó bá fi ń pẹ́ pọ̀ ọmọ kọ́rọ̀ bá sílẹ̀ kìí ṣe ìtẹ́lẹ̀ wọn ní ṣàlùkọ́ kìí ṣe ìkẹta fún mọ́ tún náà pé ọ̀yà ọbẹ̀ tó ń gbọ́ ọba àgbàgbà jáde ìgbòho wa bọ́lá ìgbìmọ̀ tó tó pa fún ìgbà sẹ́ẹ̀mà wípé kẹ̀lé kan ló wà lẹ́sẹ̀ àbútọ́ níbi ìdán tó bá ní ìdáyé àbútọ́ ìṣàbó bá ní ìdáyé àbí ànábì tó sọ tó àtọ́ òun kẹ̀lé kan ló wà lẹ́sẹ̀ àbúbá sí ọjọ́ máa wà àbúbá sí ìlú ó wà ní àtẹ́gbọ́ bá bá bá bá ọlọ́run wa ká bùbá ti lójú ayé bàbá rẹ̀ náà bá tó bàbá tó wọ́n bá sáńgbà tó di ìlú àmì twenty one years out ni bàbá bá tó bá tó ó ti gbà tó bá tó má inú àwọn tó wá ní. Ọwọ́ apá bàbá rẹ̀ àkókò àwọn ọ̀sọ́dà mi ara ní gbogbo ilé abánigbàsá nínú àrùn náà wà sọ̀rọ̀ láwọn wọn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àyẹ̀wò àtúbọ̀ bá ti àwọn àdúgbò káwá bá wà bá ìbọn báyìí náà nígbà bàbá tó ní jù náà ànájọ ọlọ́ọ̀tà náà kàrí àwọn fún bàbá àkókò àti ọmọlẹ́yà lórí ìjọ jẹ́ tó àwọn bá tó ọmọlẹ́yìn ni wọ́n ní àwọn ẹgbẹ́ káwá bàbá bàbá àdáyé wa àbúrò bàbá bàbá kan ní fún wọn àti ìjọba lọ́gbà bàbá ni wọn bàbá pè wọn sùn. àdáyé wa ni àkúrẹ́ náà sọ fún fi jọ́ọ̀dù ló ní sáà àdáyé tí mo fẹ́ràn rẹ̀ ní ó dùn mí ó mú mi tó wà fún tọ́lé ẹ̀yìn tí wọ́n àgbà pé àbúkọ́lé ìlú kọ̀ lọ́gbà ti lẹ́wọ̀n sùn. àwa àwọn àti wa rẹ̀ wà nù fún un náà. òun kàkà ti mọ̀ wọ́n lẹ̀ fún wa sí ìwọ́n ń kà fún un. àwọn bá ti sọ fún pé hàn pé ibi tó fẹ́ràn nílò wá sí ìlú òun. pèmí iṣẹ́ ìtàn àbọ̀ pẹ̀lú àwọn ọmọ níbi àtẹ́bí tó jọ mú pẹ̀lú bàtà inú mọ̀ bá ti fi fún àwọn pẹ̀lú ìdìbò fún ẹ̀ka tó ẹ̀rọ àwọn ìhànà lọ láì tọ́ àwọn òbí àjẹ́bí àti ìjọba àti ìjọba àti ìjọba wípé bàbá mi àti bàbá rẹ̀ ti mọ̀nà lọ. Àdéhùn àdéhùn máa ń sìn ìsìláàmù ẹ̀ tó wà. Bọ̀kí lè fi máa rẹ̀ wọ́n fi láàpá bí mo náà wọ́n pa fún mi. Èyẹ́ lè mú báàlì tó wà ọ́jú lọ́dọ̀ sí bàbá náà nílé. Bá a ti rí bàbá làbí ìdáná kọ bàbá làbí ìdáná aláwọ̀ ọkùnrin lómi. Ẹ́ pé káàrí ìgbà pé bàbá rẹ̀ bàbá rẹ̀ ló lọ́wọ́ ọ̀nkù ní àdáríkèrè pẹ̀lú bàbá àti ẹ̀ńdẹ́ kí ló bá tó fi sọ bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́wọ́ ọba náà lu wọ́ọ̀dù áàbù tó lè fi ọ̀nkù ló ń gbé ìlọ́kọ̀ rà ẹ̀kọ́ hajjá gbélé wa ìfọ̀tò bá rí kí ọlọ́wọ́ bá ti lọ wọ́n ní ní ọlọ́wọ́ àbùkún tó ṣú àdá àbọ̀rọ̀ yà kú wọn sẹ́yìn wà pé nígbà tí àkú ìṣ ma sai ma za ta kuma ma ta kuma ma ma ta kuma nan ba ile ba tare kalema ko na u ila assalamu alaikum Ya tí ń sọ fa ọmọ rẹ̀ tani ya yaqub tani bàbá yaqub ifa tani bàbá ifa ibrahim ali o te wa ko yaqub wa ko fa ọmọ rẹ̀ tí kalema so na na u ila assalamu alaikum wàlúùlà àbá ìka àtọ́lọ́wọ́ àwọn bàbá bàbá rẹ̀ ìbùrọ̀dí wà ìsmàlí wà ìhà ọlọ́run bàbá bàbá rẹ̀ ìbùrọ̀dí àti ìsmàlí ìsmàlí yìí ti bàbá fún yàtọ̀ ọkùnrin yẹn. sàwọn wàlúùlà àbá ìka ti àbù náà lọ́wọ́ pẹ̀lú àbùrọ̀dí torí ẹ̀ náà máa fẹ́ fi tú àti ayà tó fi sọ̀rọ̀ ìkọ́lá ìjọ ilé àbí àzá nígbà tí wọ́n ń bà wà lẹ̀ àzá torí pé ó fi lọ́dà àtọ́mọ́ bá àbàbá dájọ́ lọ́dọ̀ ajẹ́ dédé ìlú ìdè wọn ni àmì ìṣúná àwọn lórí ìpá sínú àwọn àpá àti àwọn àpá sínú àwọn ìlú lọ́rọ̀ wípé àdìpẹ́ ṣé wọn lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ fídíò àti ọkọ̀ àwọn àdìpẹ́ ìlú bàbá náà tó ara táwọn àwọn àtọ náà ní ìlú tó bí wọn bá ní ìlú òjíṣẹ́ òun lọ́wọ́ bá ń tó ṣe rí pọ́ìntì yẹn pé òjíṣẹ́ òun lọ́wọ́ bá ń tó ẹgbẹ̀rún àwọn tí wọ́n fẹ́ tó àdéhùn ní ojú bàbá àtẹ́bí ni mo rí àwọn kan ní wọ́n sọ wípé ọlọ́run ọba ti rán lánàá bí ìgbọ̀n yìí nítorí tẹ́kù nílẹ̀ tàbí ìgbọ̀n àwọn ọmọ ọgbà gbé tó bá ti kọ̀ọ̀rọ̀ sílùkù kò ní ìlú jíjẹ́ lọ́nà tó kọ ẹgbọ́n tọ́lọ́wọ́ bí o ọlọ́ọ̀lá ọlọ́pàá bí i rọ́dù pàṣẹ fáwọn àwọn táwọn lè wọ̀n máa àtẹ iná omi kúrú bí i ẹ̀rù ojú náà àwọn táwọn bí àfún wọn ní sílà kàkàrí sọ́kà wọ̀n máa وما أرسلنا إليه قبلك من نبي before wa nabi amana bi a ko tuba masuwan aya ko before Allah tó sọ pé tòǹtìrà ọwọ́ máa àtààmú ìlàdí ní kọ́bí tí wà láti fi kìlọ̀ bá àwọn ẹjọ́ kan àwọn tó ṣe é pé olùkìlọ̀ wá bá wọn bìbọ̀ rẹ̀ làálàáhùn bí àtàjù ọlọ́sọ pé ìdòdìrà ọ̀hún ọ̀húndìrà àbá lóhùn kí wà nínú ìbílẹ̀ ìlọ bá wọ̀jọ́ kan àwọn tó bá bàbá wọn àrùn olùjẹ́ olùkìlọ̀ sí àwọn bá wọn àrùn olùkìlọ̀ sáfúrábì àti tọ́lọ́ pa ẹni wọ́n wọ́n wá ní ẹyẹ tó bá nàlẹ́ ìbùrọ̀ ayé ìbùrọ̀ tó pẹ̀lú bẹ́ẹ̀ kò yẹ kọ́lá wọn bá sọ ní túláṣù blu pé táwọn ọmọ náà láti wọ ọlọ́wọ́ sọ fún ọ pé àlàbíyá tí kò nà bí sólùkùlù wá parí kọ́ọ̀lù múni bàlá ọ̀já àná nàbí olùlọ́ wa kàdábùná ẹni sólùkùlù wá wá yóò sọ pé á ah, kò wá sòfin ìrìn tí mo yá pé kò ní ìdí olùlọ́ kí ẹ̀sọ́ tí mo yá ẹ wọ́n ti fọ́fọ́ láti àkàrà lájọ ọlọ́run tó kọ̀ rẹ̀ tọ̀ ṣùgbọ́n lórí wa bẹ́ẹ̀ tá a bá ti láì àbí ìgbà àti kókó àpọ̀ mi kì í tẹ̀lé ọ̀sán rẹ̀ lọ́wọ́ báyìí ti dákọ̀ bàbá rẹ̀ ń bì tó dákọ̀ ya rẹ̀ àti tó dákọ̀ àwọn nígbà láti jà ìlíyà káàdì tó wọ́n wà nínú ẹ̀gbọ́n mi èyí wá ti táwà wí ní pé ẹgbẹ́ wọn ló ṣiṣẹ́ ọlọ́dún wọn máa kó náà mọ àbùdí àti àdúgbò àwọn àti àjẹmẹ́ka sáà tó ṣẹlẹ̀ ìbákanwé pé gbogbo àwọn àkọ́bí àwọn tó lù ìgbà yìí àwọn tọ́lọ́mọ ọba tó fànàbí yìí wà nípa wọn ni táà lè lo jẹ́nẹ́rálù yẹn gbogbo àwọn tó yí láti hmm? gẹ́gẹ́ bó ti fi ìtọ́lọ́ bá bá ní wà nípa àwọn ọ̀kan tí wọ́n ti gbogbo wà nìyànjá táà mọ̀ ní mọ̀tán ti ẹ̀wà ìtọ́lọ́ fànàbí tọ́lọ́ fànàbí tẹ̀lé ìjọba bá nílẹ̀ látọ̀ mọ̀ ṣẹ́gbọ́mílé ẹjẹ́ fún ilẹ̀ ìdàmú ní ìsìnláì pé bí kọ́lọ̀ tọ́bá ní ìgbétọ̀ ààrẹ́bí kí ẹ̀rọ pé kọ́lọ̀ tọ́bá ní ìsọ̀pé ẹni tí ó wọlé tọ́bá ní ìdẹ́nu ṣẹ́mọ̀ tẹ́lẹ̀ká wọlé àdíkára tó mọ́lé àǹtọ́rí fẹ́ wọlé ó fi bàbá rẹ̀ bí ara ogun wá kò mọ̀ fájú nígbà tó tẹ́lẹ̀ wọ́n àwọn sáré ẹni nígbà táwọn ẹni wọlé ọdún tó bẹ́yẹ kala ńlá kala ó dẹ̀ wò ẹni dẹ́rìn eléyìí wáyìí ṣẹ̀wọ́n ìbára ní màá ní ṣe but bọ́lá tó fánà ní wáyé pé mẹ́jì bá àwọn ọmọdé ẹjọ́ wọlé lọ mọ̀tọ́tọ́ then ẹjọ́ wọlé fi ọmọ náà ní àlẹ́bìnrin lè má máa tó ṣe ṣẹ̀wọ̀n fífi gbọ́nẹ́ ẹjọ́ wá ìwà yìí máa ń sọ̀rọ̀ ẹ́ńdì nígbà ní ìjó sọ present time sẹ́bá ti wà nídìí ìtàjẹ́sẹ́ ìtàjẹ́sẹ́ fẹ́mi lánàá àbí sáàdì sọ́rọ̀ àkọ́fẹ́ nìkan tí ó jà lórí ọmọ náà ní òun wá tẹ̀lé bóòdù ìjọba náà kí ní ìdè pa wọn kìlẹ̀ lọ dáadáa kí ni wọ́n tẹ̀lé nígbà pa wọn lọ yóò pa wọn lọ ọ̀kan náà kò lè wá gba mú wọn bá kọ́ tẹ̀lé mi kan kọ́ tẹ̀lé mi ẹ̀jẹ̀ wá ń dà kò wá lè ní sùúrù bó ti bó ti dá kàtà rẹ̀ ló fara ní. Ah, hàn sáwọn sí wáàyí ni nǹkan yẹn kì í ṣe tẹ́lẹ̀ mú jẹ́rán ẹ̀rọ mi tọ̀ náà mú tẹ́wàá nípa ibi táwọn ẹ̀rọ wọn sọ ní pé kò pọ́ síbù ó lè báwọn bàbá àdájá jẹ́ ànábì wọn àwọn ọ̀dà ó ti rẹ̀ ọgbọ́ sí ìyára ọgbọ́ ọgbọ́ síbù ọ̀rọ̀ pé kò pọ́ síbù kọ́ torí pé tó bá ti fi kọ́lọ̀ ọba sọ pẹ̀lú náà sọ̀tò àdúgbò ètò ọ̀la ìlú ẹ̀rù lé àbí àlọ́ àlejò àti òkú bàbá àbí ìdìbò yàtọ̀ tọ̀ tó bá yẹ kó bá fi lè pọ́ síbù pé ọmọ ànábì nù yóò jẹ́ kéfèrí tọ́lọ̀ nínú àwọn àwọn olóògbẹ́rù sọ́ọ̀lẹ̀ tàbí kì í ṣẹ́rẹ̀ àdájúrù ló ti di bóyá tó mọ́ bá àwọn ìpọ̀ wòlí sílá gbogbo wòlí kàkàkọ̀ sílá àdájúrù àdájúrù ọlọ́run tó ti di kéfèrí láwọn sábà máa ń sọ́kọ́ tó ní àti sọ́mọ́ rẹ̀ gẹ́gẹ́ ilé bí tó ìyàwó rẹ̀ gẹ́gẹ́ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ fọ́nà tó pọ̀ mọ̀rẹ̀ ẹ̀mọ́ tó tó pọ̀ mọ̀rẹ̀ ẹ̀mọ́ tó pọ̀ nílé nínú àwọn àlọ́dọ́ lọ sọ́lá àti iṣẹ́ wọn bọ́ mọ̀kùnrin àti sọ́mọ́ tó bàbá rẹ̀ tó sọ pé àdúgbò sọ pé ah, ọlọ́run ìnàbùnì min àmì àbí ọmọ àmì àwọn ará ilé ìrìnà ní ọlọ́wà jẹ́ ìnàwó lé tàbí àmì láwọn kan mẹ́bí tú pé kò sí lára ará ilé rẹ̀ ìnàwó àmà ló bẹ̀rù tó àlè àbí pé ọlọ́ntọ̀ kò sílẹ̀ òun kọ́ òkú wà bẹ́ẹ̀ ibi tẹ́lẹ̀ kó wà bẹ́ẹ̀ ní ọlọ́wọ́ ọba fúnra rẹ̀ ó ní ìwà náà dáadọ́ ó ní ìnàwó wà káàkiri máa nù ú pé ọmọ ẹ̀ ọlọ́run ló pè lọ́mọ ẹ̀ ẹ̀gbọ́n ọ̀nàdá ló wọ́n ní búnà wú ọlọ́pì pé lọ́mọ rẹ̀ ọ̀rẹ́dì so ọmọ ẹ̀ ní àmọ́ lọ́pì tó lóbi náà ó lè tàbí káàkiri pé ní ìnà wú àmà lóòrùn bẹ̀rù kìí ṣiṣẹ́ so òun ti tó ń sọ pé àwọn tó jẹ áàrùn rẹ̀ làwọn tó ti pé wọ́n tẹ̀ka ọlọ́run fún wa lẹ́yìn tó kù pé ẹ máa gbọ́ pé ẹnì kan tí mo ó fún wa lẹ́yìn àpò bàbá tó jáde bí ọlọ́ ọmọ tó jáde bí ọlọ́ tó bàbá jẹ́ ìtumọ̀ ẹ̀ pé ọlọ́run ọ̀gbọ̀ wọlá pé á olóbí máa yí bí gbà ó fún wa lẹ́yìn àpò ó fún wa lẹ́yìn àpò bàbá tó jẹ́ ọlọ́run

ọ̀dọ̀ bẹ̀rẹ̀ oṣù ẹgbọ̀n tó wá fi ṣe òṣèlú wá fi ṣe bá bá ti mú kìrì ọlọ́run fẹ́ràn àdáni ìrọ̀ yìí ju ṣéwò ẹ̀ lọ òtú ríire ó kọ̀ sílá bàbá ẹ̀ fọ́nà tó wọ́n sọ̀rọ̀ àwọn ètò àbí kò tó ní ẹ̀kún náà ìyàwó wa ṣẹ́ẹ̀kì ti súnmọ́ ìlànà wọ́n fi bọ̀ mẹ́jìlá àlẹ́bí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ṣe ọ̀tọ̀ ìrìnlẹ̀ ẹ̀ẹ́ gbogbo àwọn àti ìgbà àwọn ti sọ ọgbọ́n tí mo lára gbọ́gẹ́ ni àlẹ́bí ọlọ́run pẹ̀lú ìyàwó rẹ̀ lè tọ́ kí lọ́lọ́run fi ṣe òwe ní ó ń kárí fún pẹ̀lú ti ẹ̀yìn olè dáhùn sí ọ̀sán àti gbogbo tó ká gbogbo àti èso tó kà fúnlá àwọn àtọ́lọ̀ ọlọ́run bá rí ọlọ́run bá rí yóò bẹ̀rẹ̀ tí a mọ̀ níbi ìbá tí wọ́n sọ fún wa tọ́lọ̀ sọ sọ̀rọ̀ ìyàwó fìràwọ̀ sábà tí a fẹ́ fìràwọ̀ ìyàwó rẹ̀ sílò bí i lọ ìyàwó ló wà jẹ́ ìyàwó ló jà kékeré ìfìràwọ̀ tẹ́lẹ̀ ìbá ti jẹ́ kéèkì kékeré ilé òjẹ́ lọ́ọ̀lọ́ lọ́ọ̀lọ́

títà wá dé ọlọ́ọ̀dà afẹ́mọ̀ gẹ́gbó yìí ṣe yí pé àwọn sáàdì sáàdì àmì jọgbọ́ ọmọ àdìjẹ́ náà ẹgbọ́ títì àwọn bàbá mi wòlé mọ́tò ní ọmọ ìsànà mi wáyé sọ ara ìsìláìmù náà mú yẹn wá fún kẹwọn tí tẹ táwọn tó náà bá bẹ́ẹ̀ fẹ́ ẹ̀ pé tó ordinary lè lọ wọn ò jẹ tó àti wọn wọlé ọlọ́wọ́ àtẹ́sì tó wá tẹ́sì ní ọdún ọmọ kékeré ni ìlú àwọn táwọn náà fún oríṣi ẹ̀ka tó wáyé wọn ni wọn wàá lọ àti tàbá fún àbúrò sàré káwọn wá lọ àwọn fún wa pẹ àtẹwá àti máa lọ sí àkíláàsì tẹ́lẹ̀ ìlú ìgbẹ́sìmọ̀ tó bá ń tó ká máa bákan lè fún wọn sínú pékè ìdájọ́ ẹ̀rọ ìgbẹ́sìmọ̀ tó ń ṣe ẹ̀sìn òun kò bẹ́ẹ̀ ní ìlànà yìí pé àwọn ilé yìí náà tó ń bá ń ṣe náà ń ṣe bọ̀ wọ́n fẹ́ẹ́ lọ́wọ́ sí ìtẹ̀lé ìgbà wọn so now ṣe bàbá yìí ti báyìí tábàtà ọmọ kékeré tábàtà ọmọ arúgbó tábàtà tó gbọ́dọ̀ láàbù ẹ̀dá lọ́wọ́ ìṣẹ́jú sí òṣìṣẹ́ náà lọ́dọ̀ rẹ̀ tábàtà tó jẹ́nẹ́rì fúlàní àti àwọn ilé ọlọ́run ló jẹ tó òbí bí àìmọ́ so now ẹ̀tọ́ lọ́wọ́ bá fìyà jẹ́ nínú wọn nínú àwọn tó ní pa làánú ìlú wa títí àtìyàmọ̀ tó dé pé ah, lágbájá olóòrí wà náà tó nípa àmọ́ gẹ́gẹ́ tó sọ fún ara ìpínlẹ̀ kò sí lára kò súlù àfíìdá ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ kíláàkílà rẹ̀ bá sílẹ̀ ju déédéé bíi pé ah, tẹ́sì yìí wa ó sì wà fún akẹ́kọ̀ọ́ kí ni ìtumọ̀ ìtumọ̀ rẹ̀ kìlá tó wà mọ́ àmọ́ tó bí ẹ̀kọ́ pé tọ́ tó bá fẹ́ rí jẹ́ ìpè tó mi ní àhàdì náà ló wà sọ̀rọ̀ tó táwọn ní ọ̀tẹ̀ yìí tó láwọn àti ń bẹ lásìkò yẹn tọ́lọ́wọ́n bá fẹ́ síbi tó lè rí kankan láti ẹ̀gbọ́n bíi ẹ̀hẹ́n tọ́lọ́wọ́n bá àwọn ilé tó bí kábàdíjà sí á láti rẹ̀ tán àmọ́ kì í ṣe tí mo gbó bí àwọn èèyàn tẹ̀sán ti rí ọ̀rọ̀ ṣàfá lẹ́kùn ṣàfá rẹ̀ pé ah ṣé ń kọ́ ló sí pẹ̀wá ṣé ń kan látẹ̀lé kìrẹ́ kan láwọn ẹgbẹ́ rẹ̀ ń bá ní aláti gan bàbá rẹ̀ àti ní àgbáyà wọn ti sọ àmọ́ tí o bá ti kọ́ tẹ́sì rẹ̀ kì í ṣe ìtẹ̀sán sí ẹ̀gbọ́n náà ẹ̀ wọ́n dàgbà bàbá rẹ̀ bá jẹ́ kéde sábà bá yóò sùn kí ẹ̀ máa kó bàbá rẹ̀ wà nínú náà báyìí ẹ̀rù ní ṣókù ọmọ àwọn ìfúlọ̀pọ̀ aláàrẹ̀ yẹn láàrín àwọn ìṣẹ́gbọ́n láàrín